inú ilé pàtàkì inú ilé mùsùlùmí ó pàtàkì gan tó fi pàtàkì kìí ṣe tó pamọ́ fáwa náà Allah subhanahu wa ta'ala ó kì wá nílọ kí nílọ tó kì oníyọ́yọ́ ladina amanu. قوا أنفسكم وأهليكم نارا ẹ̀yin tẹ́ gbọ́ ọba adẹ́dàgbọ́ Allah subhanahu wa ta'ala tẹ̀sí ma wípé ẹ wà ṣàkáǹtì níjọ́ gbẹ̀yìn àwọn àròrí tí ń darí ìgbésí ayé yín nì gbogbo ń ń bá ń ṣe ẹ mọ̀ wípé ẹ wà ṣàkáǹtì sàmọ̀ wípé ẹni tí ò bá ní lọ́kàn pé òun ó ṣàkáǹtì gbogbo ohun tó bá wù ló lè ṣe gbogbo ohun tó bá wù ló lè sọ gbogbo èrò tó bá wù ló lè rò ṣùgbọ́n ẹni tí wọ́n bá mọ̀ wípé hmm, òun bọ̀ wá ṣàkáǹtì ó dẹ̀ kí wá tí kì wá ń lọ àkínàtà àyóní wọ́n máa tó fi sòdò jàǹbá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ojú ọba tí ń bẹ lókè ọmọ o nínú ẹgbà wa wá wípé nínú àwọn ẹni rẹ tó ti kọjá lọ àwọn sáré òjíṣẹ́ náà sílá àlọ́sọ̀lá ó gbójú láti má wo obìnrin olóbìnrin ṣùgbọ́n ọkàn ń ṣì ń lọ́bẹ̀ nígbà tó rí àtúnfẹ́ máa dá ọkàn padà láti jíwò ọba adẹ́dà wa sọ yìí pé jàǹbá ojú pé kásì bí ẹ ń gbójú kú ò ṣùgbọ́n kọ́kàn ó sì máa kọ́ máa darí síbẹ̀. Si ọba tí ń bẹ lókè ọmọ o ṣàmà yí pé ẹni tó bá máa rí dájú lórí eléyìí kí ni ó ṣe yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò bá ara rẹ̀ ń wọ̀ yóò máa ṣe àkáǹtì forí ara rẹ̀ ní Faruk radiyallahu anhu Umar bin Khattab radiyallahu anhu ló fi máa ń sọ pé hasibu anfusakum qabla an tuhassabu kólúkálukú kó máa ṣe àkáǹtì ìṣirò ara rẹ̀ kó tó di wípé a pè pé kó wá ṣèṣirò. ya'lamu kha'inatal a'yuni jàǹbá ojú wípé káwò kásẹ̀ bí ìgbà táàrí tọ́kàn sí wà ń bẹ̀ ọba adẹ́dàmà wọ́n máa tó fi sódò àti tí ọkàn gbé pamọ́ ló fi jẹ́ wípé gbogbo ìgbà a máa ń àkíyèsí wa sí ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa ká jẹ́ kó dá lérí wípé. ọba adẹ́dà mọ̀ ń tàn rò ọgbọ́n tàn sọ ọ lè ṣe kí ni orí ń tàn ṣe téèyàn bá ti ń jẹ́ kí ẹ̀rí ọkàn jẹun lórí eléyìí ní gbogbo ìgbà. yóò fèsì ara rẹ̀ yóò jẹ́ kí ti ara òun kó tó òun rán torí pé kí ni. wọn ò ní bí ọ léèrè kejì tí wọn kàn bí ọ léèrè lórí ńgbà tí ń sì ṣe tí wọ́n dẹ̀ ní ó sùn sọ pàkíyèsí rẹ sí àbó òpè sí òjíṣẹ́ ńlá sọ́lá fi ṣèkìlọ̀ fún wa ó ní man raha minkum munkaran falyughayyirhu biyadihi ẹni tó bá rí kó fọwọ́ ara rẹ̀ kó fi yí padà sí dáadáa olórí ìlú ọ̀gá abiṣẹ́ ni baálé inú ilé ni gbogbo ibi tí ọ̀ máa ti ń darí lórí rẹ̀ tíyàn bá ti rí bàjẹ́ kan èèyàn ó gbìyànjú láti òjíṣẹ́ náà sọ̀rọ̀ tẹ̀síwájú fún wa. oníwọ̀ ilẹ̀m yẹ̀stẹ́tẹ̀ tí kò bá lágbára rẹ̀ kò ṣeé ṣe fún un fọ́bìlì sáàni kọ́ máa kónúró kọ́ máa pàkíyèsí sí torí tí ọba fi di wípé àwọn èèyàn wọn rí bàjẹ́ wọn ò fawọ́ kọ́ tàbí kí wọ́n fẹnu kọ́ tíyà ọba adẹ́dà bá dé. yóò gbogbo wọn pọ̀ jẹ́ ni kọ́lọ́ má fi ara rẹ̀ jẹ wá fi ń sọ pé gbogbo wọ ọba adẹ́dà tó ọba ti kádàrà kó fìyà jẹ àwọn àwùjọ yọ lẹ̀ ń bẹ̀ jẹ wá ń bẹ̀ jẹ́ tiwọ́ dá ń bẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé jẹ́ á rí ìpín tiwa tún ṣe ń bẹ̀ tí ìyàwó fi ní jẹ wá ń bẹ̀ torí ọba adẹ́dà ayọnikẹ́ni adẹ̀yọ ní fìyà jẹni kọ́lọ́wọ́n bá má fìyà rẹ̀ jẹ́ kọ́kẹ́ wa ẹ jẹ́ á mú àpèjúwe kan wa tọ́ba adẹ́dà bá fẹ́ mú àdánwò bẹ́ẹ̀ dání sí ac lè wà kọ́ máa tàn kí gbogbo àwọn èèyàn máa pariwo tútù oró dẹ̀ máa dùn nìkan mú tí bá pèjúwe nù tó simple bẹ́ẹ̀ náà sì ni oorun lè máa mú gbogbo àwọn èèyàn nísìn tí wọ́n máa làágùn òtútù ó dẹ̀ nìkan mú dáa máa ah ọ̀dà mú tiẹ̀ nu bó ṣe fẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn láyìíká òsì lè máa bá wọn jà yóò dẹ̀ dóhùn kẹ́ làá máa fi ṣe pé làá máa fi bẹ́ lọ́wọ́n báyìí pé kó ṣe tiwa lọ́tọ̀ ní ti dáadáa nínú gbogbo condition tá a bá wà. lójúṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ yìí pé ojú ọdún kan kò pọ̀jọ ju ọdún kan lọ gbogbo ọdún bákan náà lòjò ṣe máa rọ̀ ṣùgbọ́n bá dẹ́dà máa pín ni bọ́ bá ṣe wù. ولكن الله يصرفه حيث يشاء بين عباده أقم قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám ni ọba adẹ́dà ó máa ń pín ni bọ́ bá ṣe wù láàrin àwọn ẹrú rẹ̀ tẹ́sẹ̀ bá pọ̀ lórílẹ̀ yóò ti òjò yẹn lọ sínú omi káwọn ẹja ó gbádùn rẹ̀ tàbáwọn onugbó tí wọ́n bá ń ṣe dáadáa lórílẹ̀ yóò mú wá níwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n yí pé òjò ọdún yìí ah ọmọ kérésì ti last year lára kò sí ti jẹ́ bẹ́ẹ̀ bákan náà lòjò máa ń rọ̀ lọ́dọọdún ìkẹ́ ọba adẹ́dà ni ṣùgbọ́n ntí máa ń fa òjò tí máa fi kúrú tí máa fi dínkù àǹfààní rẹ̀ fi máa dínkù tí àwọn èèyàn tí wọ́n bá ti fọwọ́ ara wọn fà ọba adẹ́dà yóò fi dá wọn lóhùn ló fi sọ pé in udtun udna tẹ́ ẹ bá padà sí dáadáa àwa náà padà sí kẹfún yẹn. kí ló jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ ó ní márùn pẹ̀lú márùn ni ẹ bá ti ṣe nǹkan márùn á fi nǹkan márùn dá yín á fi dá yín wò. ما نقض قوم العهد إلا سلط عليه عدوهم táwọn èèyàn bá ti mú májẹ̀mú ọba adẹ́dà wọn mú ṣẹ kí ni májẹ̀mú rẹ̀ ó nìkan ni tísìn tọ́ sí òfin rẹ̀ nìkan làátẹ̀lé ẹni tí ọ̀dá nǹkan kò lè ṣòfin lórí ẹ̀ bí la ṣe fẹ́ kó rí ó lóun lòun dẹ́dà òun tún wá ń pàkíyèsí wá sí ó ní ayilahum ma Allah sáàrí ẹlòmíì tó jáde ta wípé òun lòun dẹ́dà tọba adẹ́dà kálá kò sí tàbá gbà bẹ́ẹ̀ gbogbo nǹkan a gbọ́dọ̀ fi sùn ju ọjọ́ sẹ́fún a gbọ́dọ̀ tẹ̀ lófin rẹ̀ ni eléyìí pàtàkì nínú ìgbésẹ̀ ayé ẹ̀dá gbogbo wa ó ní tí wọ́n bá ti láwọn ò ní yọ zaka ọrọ̀ tá a fún wọn. àwọn wo ni wọ́n ní ká fún ní zakat àwọn tí wọ́n ní bùkátà sí kí ni túmọ̀ rẹ̀ ntọ́ba adẹ́dàá bá fún ẹ ọba adẹ́dà ó fi ọ́ ṣe distribution channel ni ẹbí ara alábàágbé àtàwọn aráàta ọba adẹ́dà ka gbogbo ẹ̀ ọjọ́ mélòó ọjọ́ àwọn mẹ́sàn-án masakin àwọn tí wọ́n ó kú káàtó fún. àwọn tí wọ́n rìn àjò tí nǹkan tán mọ́ lọ́wọ́ torí odindi mílíọ̀nìà ó rin ìrìn àjò báàgì handbag báyìí tó kó o sí òun wò wípé ah yóò kíra ó ṣe ṣẹ́ dọ́là sí ló ṣe pound sterling ló ṣe euro ló ṣe gbogbo ẹ̀ sínú báàgì ó dé jẹ́dà báyìí ó wá báàgì ọmọlúwàbí fẹ́ bàjẹ́ ló fi gbé ta wọ́n rí àgbàlagbà tí ń hu ní gbangba airport kí ló dé ó ní òun rí báàgì wọn mọ́ ọwọ́ adìẹ ni tọ́jẹ́ pé àwọn tọ́jẹ́ pé wọn ò ní gá wọn ò ní go wọ́n mánéjì wọ́n wá ń dáwó fún wọ́n wá ń dáwó fún ọlọ́run ní jẹ́ báwọn. kò tí ò lè ṣẹlẹ̀ sí kò ò ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí yàn ló fi jẹ́ pé hadith kan wà tó jẹ́ pé imam malik rahimahullah rahmatawasa ó ní kálọ́gbà hadith yẹn o ó ní téèyàn bá tọrọ bára wà sọ́dọ̀ rẹ̀ kódà tó bá gun ràkúnmí tàbẹ́ sin wá kó fún torí kí ni ọmọ kọ́ndíṣàn rẹ̀ a witness ọ̀kan bá ìyàwó ọkọ rẹ̀ àtàwọn ọmọ ni wọ́n wà nù mọ́tò wọ́n ní wọ́n gbéra látọ̀nà jíjìn wọ́n gbé mọ́tò wá sí haram àwọn gulf states ni <laughs> tí wọ́n fi dira mú ọsọnù wọn ò rí wọ́n wá ń lúgọ sí inú mọ́ṣáláṣí káyí pé bó kọ́ndíṣàn àwọn ṣe ríre o ẹni tọ́lọ́run bá kẹ́kọ̀ọ́ kí àwọn náà ṣé tọmọ lọ fẹ́ wò ni àwọn tó jẹ́ pé kò sí kò sínú dáàrí wọn ọmọ kékeré <laughs> kọ̀ọ̀rọ̀ kò tí ẹ̀ mọ́ ti ń lọ. bàbá ebi ń pa òun ní ọmọ nìsín bàbá òun kódà ti use mọ́ kò fẹ́ mọ̀ rí pé kò sí yóò béèrè òun fẹ́ mu sweet àwọn fẹ́ jẹ kó chocolate yóò ìbéèrè kọ̀ọ̀rán kò sí ń tọ́kàn ọmọkùnrin wa wo àwọn ọmọ bu seku ìyàwó ó bú sẹ́kù kò tiẹ̀ gbogbo ohun tí ń ṣe láwọn yẹn fi pé a ẹ̀rọ ọlọ́run kan ní irú nǹkan tó ṣẹlẹ̀ sí olúkálukú wa ń kó tilé ìta rẹ̀ wọ́n wá ń kó wá láti ràn lọ́wọ́ ńgbọ̀ wá dé lẹ́wù kan lọ́wọ́ á ní ah, ó ti tó báyìí èyí tí wọ́n fóun yìí ti tó kí wọ́n jẹ́ kó wọn mọ mánéjì rẹ̀ lọ àwọn èèyàn ní má sọ bẹ́ẹ̀ ó mọ kọ́ndíṣàn tó tún bá ń wájú àmì wo gbogbo ohun tí wọ́n bá fún ọ sáà máa gbà bẹ́ẹ̀ kọ́ jẹ́ àníyàn àlàáfíà pẹ̀lú ìdùnnú àti fọkànbalẹ̀ kọ́ máa jẹ́ lọ́bẹ̀ ọba adẹ́dàánù zakat ọba adẹ́dà ọ̀là torún ló dá wa òun ló mọ kọ́ndíṣàn tẹ́dà máa wà ó ní tá a bá ti yọ zakat nínú ọ̀rọ̀ wa òun ó fi ìyàn jà wá. ó lè wà lóòótọ́ kò ní sálùbáríkà ń bẹ ló fi jẹ́ pé òfin ọlọ́run ọba yìí kì í ṣe lẹ́gà kì í ṣe lẹ́gà tó ọmọ pófin tí ìjọba bá ṣe nìsín o lè ṣèmẹ́lẹ́ o lè yí padà kọ́ ọ dọ́gbọ́n sí àbí bẹ́ẹ̀ kọ́ ọ dẹ̀ mú jẹ tọ́wọ́ ìjọba ọba tí ì tẹ̀ ọ́ kò sí tó ó mú jẹ náà ni àbí bẹ́ẹ̀ kọ́ òfin ọlọ́run ọba is cosmological and organic tọ́ọ̀bá ti tẹ̀lé àṣepamọ́ ni ò lè mú jẹ. ẹnìkan èéfì ń lẹ̀ láìkí kọ́lọ́n má dojú ọ̀rọ̀ rẹ̀ rò. tó ń bá ń ṣe dáadáa sí nísìnyí tó ń bá ń ròyìn pé òun wà on top of the world eré ni ọlọ́run dẹlẹ́kẹ̀ ni kí ló sọ ó ní ridge min haythu la ya'lamun a máa fọn wọn a máa tàn wọn lọ́nà tí wọn ò ní gbà mà wọ́n ò mú lílẹ̀ hùn a máa fọn wọn inna kéèdì matin ó ní èmi ọlọ́run ọba ètè èmi gbọ́ngbọ́n sáà ti lànà ẹlẹ̀ bọ́nà ṣerí ni a fún ọ lóye ara àwọn ìránṣẹ́ wa àwọn olùkìlọ̀ ń ṣèkìlọ̀ ó mọ òdodo yàtọ̀ sírọ́ síbẹ̀síbẹ̀ òní ti fẹ́ inú rẹ ló ṣe ọba adẹ́dàá wà dé ọlẹ́kẹ̀ gbàtọ́ bá mú ọ òní bọ́m̀bẹ̀ kọ́lọ́n ọba má ṣe tí ó fi mú wa ló fi jẹ́ pé kò sí àmóríbọ́ kò nínú òfin ọba adẹ́dà àfi kí ni àfi juwọ́ ju sẹ̀ẹ́lẹ̀ fún alistislam li awamirillah taslimu zimam mi ke juwọ́ jùsẹ̀ ìní rọrùn tó fi jẹ́ pé nínú àwọn àkàr tó jíṣẹ́ náà sàrà sílám máa ń ṣe é pọ̀ jù aláàmà ní asàlùkà rídà bilkadà wọlé wọn bá jẹ́ ń lè yọnu sí kádàrà nítorí ti palẹ́ bù jẹ́ ń yọnu sí má jẹ́ ṣe tèmi lọ́tọ̀ má jẹ́ kí ìfẹ́ inú mi ó gbé mi tóbi jẹ́ sálásà àṣálá ẹni tí ọba adẹ́dàá gan zakari ó fún un ní tẹ́símọ́nì oníláyé tukọ anil hawa in huwa illa wahyu yuha tí n bá fi ń sọ báwọn àwa ní bá wí wípé tí ká máa ṣe ládùúgbò àgbègbè ìgbà ní pé ìwọ lọ́wọ́ bá wò sájà lè máa juwọ́ jùsẹ̀ fún ọ sófin rẹ yá lè máa juwọ́ jùsẹ̀ fún ọ lórí òfin rẹ yá lè máa yọnu sí kádàrá rẹ nítorí ọba palẹ́ bùbù fún wa torí látara bẹ́ẹ̀ nífọ̀kànbalẹ̀ ó fi wà fẹ́ dà tẹ́ẹ̀dá bá ti gbórí kó ń bẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un ọ̀rọ̀ rẹ̀ ó dojú kọ́lọ́mọ́ dojú ọ̀rọ̀ wa rò kí ló jíṣẹ́ náà sàlám ó ní tí sìnà bá ti gbalẹ̀ àrùn tí ò ní gbóògùn àti kú ikú ẹ̀sìn oríṣiríṣi yóò gbalẹ̀. kí ni islam fi sọ̀gùn rẹ̀ islam sọ pé ká má ṣe sìn ó kí ló ní ká má ṣe ó ní ká má súnmọ́ la taqrabu zina tọrẹ ń tọ́ bá súnmọ́ yóò sì tọ́ ọ bá ti bọ́ sí tó ti bọ́ sí gbẹ́sẹ̀ kan sí orí rẹ̀ báyìí ó máa da firi rẹ̀. kí ni kọ́kọ́rọ́ ẹ̀mí ojú òjíṣẹ́ Allah Allah subhanahu wa ta'ala kó jíṣẹ́ náà sàlá sàlám sọ̀kan sọ fáwọn olùgbàgbọ́ òdodo yẹ̀wò tó mí absorry kíkẹ́ rẹ̀ ń rún lẹ̀ torí pé kí ni tó o bá níwọ̀ ló ní nǹkan rẹ bó ṣe wọ́ ló ṣe fẹ́ bẹ́ẹ̀ ni ìmánì rẹ ọmọ jò dànù yóò wá dé lẹ́wù gbígbà tó pé kò sí ń bẹ̀ mọ́ tó bá ti dé lẹ́wù gbígbà tí ò sí ń bẹ̀ mọ́ kò sí tútù òní lè pa lábúrú òní ráyàn wọ́n máa kì ọ́ ń lọ báyìí ọ́ dẹ̀ máa wò wípé rárá wọ́n lọ́ mọ́ ń tó rí kínú ó ti jákùn ọlọ́mọdé ajákùn ni tábánikà rẹ̀ júnlẹ̀ kìí ṣe torí nǹkan kan torí tiwa láti fi ṣe kíni láti fi ṣọ́ ìmánì wa torí ẹni tí ìmánì rẹ̀ bá lẹ̀ kò sí tí ò ní lè dánwò ẹni tí ìmánì rẹ̀ bá dẹ̀ kíra subhanallah kò sí lẹ́bù tí ò ní lè dé ní ti dáadáa. islam òfin kí à ń lọ bá lórí rẹ̀. gbogbo orú nǹkan báyìí òfin ọba adẹ́dàlẹ̀ tó ń bá ń wò wípé ah, ah, ah, gbogbo ìdẹ́ṣẹ̀ kófúrò ni. ìsàyà kókó nàkí sọba adédàdé but kò tí ì gbé ọ kúrò nínú ẹ̀sìn Islam àfi tó o bá ṣe lẹ́tọ̀ọ́. tọba ni ọ wà pàmísìbù tìǹà wà pàmísìbù fún ọ o ti di kèfèrí Ọlọ́run yà wá rẹ ṣùgbọ́n kò sọ pé wà pàmísìbù ó ṣe ni ìgbà tí máa ń ṣe lọ́hùn kò sí mọ́nì pẹ̀lú rẹ̀ kí ló ìṣẹ́ lọ́sọ̀ àṣọ́làm sọ ó ní wọ́n kà á wọ́n yọ ìmánì nínú báyà rẹ̀ wọ́n wàá fi ṣe àtíbàbà sí lórí táwọn tó bíi tent umbrella wọ́n fi ṣe sí lórí nígbà tó bá túbá tó bá padà sí di dáadáa wọ́n dá ìmánì padà fún un bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ṣẹ̀ because tó ń bá ń ti ń ṣe kí ni túmọ̀ rẹ̀ nítorí wọn sọ ni wípé ọba adẹ́dẹ́ ò rí ọ tó bá sì sọkúsọ ni kò gbọ́ ń tàn sọ tó bá ṣe èròkèrò ni kò máa ń tó ń rò kí ni nafiyu sifa sifa min sifati Allah subhanahu wa ti tako nínú àwọn àpèjúwe ọba adẹ́dà kò ti ní kò exist ni ẹni bá sọ bẹ́ẹ̀ kí ni consequences ẹ̀ ó ti di kẹfẹ́ ló fi jẹ́ yí pé ń tọ́pọ́n olùgbàgbọ́ òdodo léjù òní kí ni kathratu tawba wal istighfar kọ́ máa ṣọ̀pọ̀lọpọ̀ tawba kọ́ dẹ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ istighfar kọjẹ́ kí tara òun ràn òun kọ́ran tara rẹ̀ ní gbogbo gbà. Ntí ọ̀ràn ní tọ́mọ làkejì ní tọ́ba ti rí tó ń ṣàìdá kó tètè máa bà kíyèsí rẹ̀ sí torí pé kí ni. Nínú exam hall nínú àwọn táwọn jọ ń ṣe exam ara wọn kan tí wọ́n máa làágùn tí wọ́n máa gbọ̀n. o lè sọ pé látàrí abẹ́ o ti fẹ́ẹ̀lì nígbà wo láti wọn àti bóyá ó pass tàbó fẹ́ẹ̀lì nígbà result bá jáde result wa yé ìdánwò tá a wá sí láyé nígbà wo ni ó jáde gbàgbájọ́ gbẹ̀ndẹ̀ alkiam. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá sọ wípé ẹbọ ọlọ́run ọba kan ìgbà tó ń pe àkíyèsí ọmọlàkejì rẹ̀ sí dáadáa ìyẹn ń sàn ìyẹn ò ìyẹn ò gbọ́ tiẹ̀ ibi tí nínú tó le jù láyé níṣẹ́ òun pípèpè sójú ọ̀nà ọba adẹ́dàá. kí ló fi le ìwọ gan fún ara rẹ ọ ma ṣọ́ra rẹ ọ ma dira rẹ lámùrè ní gbogbo ìgbà ọ ma ṣe pẹ̀lú kíni bẹrẹfik pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàánú ó wà ní gbéra rẹ sípò ọba adẹ́dà. bàtí yàwá aisha rọjàlá ní a tó ṣe bákan pẹ̀lú òjíṣẹ́ náà sọ́lám ní yà aisha aléìkì yọrí ilẹ̀ yàwá aisha pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìṣe bá fún ẹnìkan wá fún ní nǹkan òjíṣẹ́ rárá yàwá aisha ní rárá àwọn òfin rárá òjíṣẹ́ rárá máa tá a kà mí ghayri mas'alatin. ولا لإشراف نفس فإنما هو رزق الله ساقه الله إليك أو كما قال رسول الله صلى الله عليه وسلم òṣìṣẹ́ náà rárá ní tó béèrè fún tí èdè ẹ̀ ṣe pé o ṣe mo wà ń bí o tí wọ́n fún ọ ìkẹ́ ọlọ́run ọba ni ọba adẹ́dà ló rẹ̀ sí ọlọ́dọ̀ wọ́n sọ pé ọgbà ọwọ́ nìyàwó Aisha lórí ẹ̀ bam bam bam bam bam bam bam. ẹrú ọlọ́run ọba yìí tí wọ́n ń pè sákìyèsí ó tún wá ń sọ fún ẹni tí ó ń pè sákìyèsí fi mí lẹ̀ wọ́n rán ọ sí mi ògóńgó nù ẹ̀mí wá gbé òun náà ọ̀wọ̀ náà. Ta ni Allah subhanahu wa ta'ala kódà kò fún òjíṣẹ́ lásàásì láǹpín ọkàn fún mi. ló fi jẹ́ wípé wọ́n ròyìn ọ̀kan nínú àwọn sàábé wọ́n ní ah! ó gbìyànjú lójú ogun ó ń ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí kí ló yìí náà sọ́nà fi dá lóhùn ó ní yọ̀wọ̀ náà. ó disturb gbogbo àwọn sàbí kí ni wọ́n ṣe wọ́n wá ń ṣọ̀ka ẹni kí ló padà ṣẹlẹ̀ egbò wà níbi ojú ogun tí wọ́n ti ń jagun egbò ó wà lára rẹ̀ kò wá lè mú sùúrù ó wá mú ọkọ̀ kí ló fi ṣe ó bá ti gún rẹ̀ pa nígbà wọ́n sọ fún òjíṣẹ́ náà sílá àṣàlám kí ló òjíṣẹ́ náà sílá sílá ó gbé ojú lọ sókè ojú àpọ́nlé rẹ̀ ó gbé lọ sókè báyìí sallallahu alaihi wasallam ó ní ashhadu an la ilaha illallah wa anni rasulullah sallallahu alaihi wasallam mo jẹ́rìí sí wípé kò sí tó tó sin àfọba dẹ́dà àti pé èmi ni ìránṣẹ́ rẹ̀ kí ló fà ìgbà tó sọ pé yọ̀wọ̀ náà ó ń gbọ́n ọmọ wọ́n gbé sí lẹ́nu ni sórí bí wọ́n ṣe ròyìn rẹ̀ tó ń sọ fún wọn wípé iná ní ọwọ́ òun kàn mẹgáfóònù ló jíṣẹ́ lásán àṣàlà ọkàn gbèsè tàbí. òjíṣẹ́ lásán àṣàlà sọ yìí pé àìmọye ẹni tí ó ṣègbìyànjú lórí dáadáa tóun gan ò ní nípìn bẹ́ẹ̀ ní pé ní tàn lórí rẹ̀ ló fi jẹ́ pé àwọn tí wọ́n máa ṣọ́ra wọn jù ìsọ̀rọ̀ sí ìṣesí ìròrí ó ní àwọn o ẹni tí ń pèpè sójú ọ̀nà ẹni furusọ tó o bá ní opportunity fún ọ ni láti ṣe kíni láti súnmọ́ lọ́wọ́ ọba sí má sọ̀rọ̀ ààrẹ di hakim báà ah, kékeré làwọn eléyìí rẹ kíni ni wọ́n kíni ni wọ́n rárá làwọn àfáà fi ṣe àdárùn yẹn rí wọn ní ó lè sọ pé ní tí wọ́n ń ṣe wò ìṣesí kúfùrù ni ní tí wọ́n ń ṣe wò ìṣesí físíkù ni ṣùgbọ́n kọ́ wa máa pín sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ kọ́ máa já tíkẹ́ẹ̀tì rẹ̀ lé wọn lọ́wọ́ má bá wọn ṣe o torí àwọn àfáà gan ńláńlá wọn máa kó níró ni a máa fi sọ gbólóhùn kan. ليس كل من وقع في الكفر وقع الكفر عليه وليس كل من وقع في البدعة وقعت البدعة عليه kìí ṣe gbogbo ẹni tí ó bá kó tíṣe kí kúfúrù ni kúfúrù ó bọ́lé lórí kìí dẹ̀ ṣe gbogbo ẹni tó bá kó ṣìṣe sí bídà lásọ yìí pé bídà bọ́ sí lórí wọ́n má pè ju ẹ wa àfáà ní sùn ó lè wo circumstances tó ń bára o kó wá mú àkàr kan kó wá sọ pé ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ lè jókòó báyìí ẹ lè ṣe kíní báyìí but ààrí nínú àkọọ́lẹ̀ òjíṣẹ́ náà sàásìlá àwọn sàbí sàásìlá mú òṣèrú rẹ̀ ó wá fi bí ẹ ń gbalẹ̀ sẹ́mọ̀ yìí pé òun kí ló ṣe àlè ìṣíàdì ó ṣe gbìyànjú láti ṣàtúnṣe ni torí pé ó ṣe ìtìhàdì tó jẹ́ ìyẹ́pà àfàrà ó dẹ̀ ní ní iṣẹ́ tí ó sì ṣe ìtìhàdì kí ló yíṣẹ́ náà sàrà sílẹ̀ sọ. ó ní tí ẹni tó jẹ́ ẹni tó ní credential láti ṣe ìtìhàdì tó bá ṣe ìtìhàdì tó bá bọ́ sí yọgbà ládàá méjì tó bá ṣe yọgbà ládàá kan lójú lọ́nà méjèèjì kí ló gbà láadáa ṣùgbọ́n ìwọ tó bá wá mọ lẹ́bù ara rẹ tó ń sẹ́nu wàràwàràwàrà kí ni ó ṣẹlẹ̀ ó tara rẹ̀ fẹnu kóná ọlọ́run mẹ́jà fẹnu kóná. ló fi jẹ́ pé gbogbo nǹkan mùsùlùmí ọ̀ ipò rẹ̀ ló dẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allah subhanahu wa ta'ala ó ní qu anfusakum wa ahlikum nar ẹ wá ìṣọ́ fún orí ara yín al-aqilu man bada bi nafsihi ẹni tó rí rẹ̀ pé orí ara rẹ̀ ní tí kọ́kọ́ máa bẹ̀rẹ̀. dáadáa kan tó bá fẹ́ pé àwọn èèyàn sí orí ara rẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám sọ pé ká má jẹ bí fatila lárúbáwá ni yorùbá mú ń bẹ̀ àgbẹ̀ islam ti pẹ́ ńlẹ̀ yorùbá fìtílà tọ́jẹ́ wípé ń tàn mọ́lẹ̀ fún ará àta ṣùgbọ́n àyíká òun náà òkùnkùn ni mo lò tọ́ ọ bá mo lò pe àwọn aráalé rẹ̀ sí ó ti aṣáájú ẹ̀dá sallallahu alaihi wa alihi wasallam kí lọ́ba adẹ́dà kọ́kọ́ paláṣẹ ó ní wa anzir ashirataka al-aqrabin àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ń súnmọ́ kọ́kọ́ ṣe ìkìlọ̀ fún wọn ló fi pè wọ́n tí mo bá sọ fún yín wípé ogun ń bọ̀ nísìnyí níbì kan ṣe gbà mí gbọ́ wọ́n láwọn àwọn ọmọ ọ̀rọ̀ onítọ̀ mo wá ṣèkìlọ̀ fún yín ni ewu wà o fẹni tí ọba tẹ̀lé òfin ọlọ́run ọba kọ̀bẹ́ nìkan kò jí sòro lórí rẹ̀. ẹni tó ti yapa sí i yọ jẹyà ẹni tó bá tẹ̀lé ni ó jẹ ọrọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jẹ́ ká lè tẹ̀lé kó má àyàpá sí. ọba adẹ́dàá ni wàhálì kù àtàwọn aráalé yìí. àtàwọn aráalé yìí ìyàwó ọmọ ẹbí ara torí pé kí ni gọ́ọ̀mẹ̀ntì àkọ́kọ́ tọba adẹ́dà fi lọ́lẹ̀ lórílẹ̀ ayé tọ́jẹ́ pé tọ́ba ti yẹn jù gbogbo àwùjọ yẹn jù ó ní gọ́ọ̀mẹ̀ntì láàrin lọ́kọ̀láyà. gọ́ọ̀mẹ̀ntì inú ilé olúkàlùkù ló fi jẹ́ pé ìgbà tí ọba adẹ́dà tí ó sọ pé ká ṣègbéyàwó kọ̀ọ̀kan sọ pé ká ṣègbéyàwó lásán ó fi àwọn májẹ̀mú lẹ̀ tá a lò tá a bá fẹ́ fẹ́yàwó kọ́mọ̀jẹ̀ pé tẹ wà nìkan kọ́mọ̀jẹ̀ pé pé ó wá nílé ńlé ńlá kọ́ má jẹ́ wípé ọlọ́rọ̀ kọ́ jẹ́ pé kí ni ẹ̀sìn ló mú mú láyà wa ẹ̀sìn nípìlẹ̀ ẹ̀sìn láàrin ẹ̀sìn ló pín torí pé kí ni ọmọ rírì ìtọ́jú ilé ìtọ́jú ọkàn kìí ṣèyàn nìkan responsibility ti ń bẹ níwájú obìnrin ọgbọ̀ngbọ́n débi wípé tí ìbá ṣe wípé fi ń wójú rẹ ọlọ́run ọba kò lè rọlọ́run láti ṣe responsibility sì wẹ̀ tọ́ba adẹ́dà gbélé ní ọkùnrin náà pé kó ṣe lórí ìyàwó rẹ̀ tí ìbá ṣe pé ń fi ń wójú rẹ ọlọ́run ọba ó fi ṣẹ̀sìn kò lè rọlọ́run ẹ̀mí ò ní gbé bọ́ pé à ah, ilé ti sùn wò wọ́n náà mójútó lè wọ́n fẹ́ di wípé ẹ̀jẹ̀ akín ntọ́ba adẹ́dẹ́ òkú ọ̀rọ̀ pé ó pin wọ́n mú wọ ọbẹ̀ wá kébí náà mú oúnjẹ wá ọba adẹ́dẹ́ ọ̀dẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni lópin ìgbà tó ọba ti mọ̀ wípé ọba adẹ́dàá lòun fi ń sìn yóò máa fúyẹ́ lọ́kàn rẹ̀ ọba adẹ́dà fi rọ̀ mí lọ́rùn fi ṣèrọ̀rùn fún ọ ìwọ gan òní mọ ibi tí bùkátà ti ń ti ń ti ń bíyá báṣìírí ṣe ń bò kò ní kò ní yí ọ ṣùgbọ́n tó ọba ti fi tẹ̀sìn pín tí ò fi páyà ọlọ́run ọba ṣe kò sí géèmù tó kálukú òní ta fúnra wọn. òfin jẹ́ àkọ́kọ́ náà èèyàn wẹ̀ lẹ́sìn àtọkọ àtọkùnrin àtobìnrin yóò jẹ pé ẹ̀sìn ni ó mú láyà rẹ̀ tí wọ́n bá láwọn fẹ́ make choice òjíṣẹ́ náà àṣìlá ti sì kí lọ nítawọn èèyàn máa fi ń wá obìnrin ó lè lè jẹ́ torí ọ̀rọ̀ rẹ̀ ó lè lè jẹ́ torí ilé tó ti jáde ó lè jẹ́ pé torí kó rẹwà ó dẹ̀ lè jẹ́ pé torí pé ó lẹ́sìn kí ló jíṣẹ́ lára sí làwọn aṣọ kan ó ní wa alayka bi dhati ddin tarbati yadak tí wọ́n bá mú obìnrin mú ẹ lẹ́sìn kọ́ ọ má bàa ṣẹ̀sìn gbogbo tí máa ń ṣe kìí ṣe láti fi wójú rè rẹ láti fi wójú rè ọba adẹ́dà lára rẹ ni. pàtórí bẹ́ẹ̀ tóbìnrin náà bá fẹ́ fẹ́ ọkọ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sílám sọ ó ní ẹni tó lẹ́sìn tó dẹ̀ tún ti ní tó níwà tí ìṣàṣà tọmọkọ̀tọ́ tó nímà tó dẹ̀ kóraró eléyìí pàtàkì. ọ̀gọ̀ọ̀rọ̀ inú ilé tí ń dàrú a lo àwọn eléyìí láti mú láti yan nta yàn láti pilẹ ọkùnrin ọ̀yàn ẹ̀sìn obìnrin ọ̀yàn ẹ̀sìn lọ́sàn gangan gba àwọn dọ́dọ̀ ara wọn tán ni wọ́n fẹ́ máa mójútọ́rọ̀ ẹ̀sìn. ó ti wá fẹ́ gírà ó wá di struggle olóminú ilé Islam kò sọ pé táàbà tó láti pilẹ̀ ká fi wá ọ̀run ká mọ̀ wípé kí ni a fẹ́ ṣègbìyànjú láti ya iná yàwá yaná. ọkùnrin ọ̀fẹ́ wọná látara ìyàwó rẹ̀ ìyàwó náà ọ̀fẹ́ wọná látara ọkọ tébùkù yẹn bá ti pilẹ̀ ọmọ ò níbi kan tó fẹ́ wò òjíṣẹ́ mọ́sá islam fi ń kì á lọ gbogbo ọmọ tá a bí o yuladu ala al-fitra àdánù lórí àdámọ́ wípé kọ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba nìkan lásán àwọn òbí ni wọ́n wàá kó náà mọ́ ìmọ̀ kí wọ́n yí kádàrá rẹ̀ padà èyàn ní pé àdámọ́ tó bá dẹ́dà dámọ́ òbí ọ̀wá ṣe dáadáa wọn ò bìkítà lórí bí wọn ó ṣe ṣe ọmọ wa jẹ kára rẹ̀ dìdàkudà ó wá di wípé ìmọ̀ di nasara tàbí kó di yahudi tàbí kó di majusi tàbí kó di mushrik torí pé kíni òbí méjèèjì wọn ò fi ìlànà tọmọ ó gbà ṣoríire níwájú ọba adẹ́dàá wọn ò fi ẹsẹ̀ rẹ̀ lé láti inú ilé lọ nítorí náà là ń fi máa ń ṣe ìkìlọ̀ wípé gbogbo inú ilé n tó lè sóòvù pírọ́blẹ́mù inú ilé ò ní wípé kí gbogbo wa darí padà sọ́dọ̀ ọba adẹ́dà. tá a bá ti sẹ́rí padà sọ́dọ̀ ọba adẹ́dà yóò bá yanjú gbogbo ntí à ń páyà àbí tí ń kó wa láyà sókè nínú ilé tí ò fi sí ní sí wàhálà àwa sọ yìí pé kí ni àwọn nǹkan àlà àló tóbi mẹ́wàá kí ni gọ́rọ̀sọ àkídàtú tawhid wal iman ìjẹ́kùnrin ilẹ̀ nínú ilé pé kò sí téèyàn sìn o tó tó sìn àfọ̀bàdẹ́dà kádẹ̀ nígbàgbọ́ sí gbogbo àwọn oríkèéríkèé ìgbàgbọ́ iman tọba adẹ́dà ní kó